fún ló lè kọ́ àwọn ọmọ wa. mufulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mufulihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mufulihun group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. western education competent in Arabic language, basic and memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè, Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ wa lọ sí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó wà ní àdúgbò muslim ẹlọ́dọ̀ ìdí òbí àti àdúgbò muslim masfala road ajibola street nílùú ìbàdàn wa lọ́yọ̀ọ́ state ní nàìjíríà wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n ìjìrà 1444 forty four yìí tí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà rẹ̀ tí àwa mùsùlùmí ọmọ tira wa pé àmọ̀ kú ọdún ọlọ́run kọ́ gbà ní ìjọsìn lọ́wọ́ gbogbo wa o ẹ̀yin arúfẹ́ ọlọ́run àwọn tá a fẹ́ sopọ̀ lónìí pọ̀ kò jẹ́ ká kó àwọn ọmọ wa sí stúdíò ní òní ká lè bá a àsìkò wa a fẹ́ sọ̀rọ̀ ṣókí nípa zakatul jaka táwa mùsùlùmí máa ń yọ lẹ́yìn ìgbà táwẹ̀ bá parí a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ọdún ọdún ìtúnu ààwẹ̀ àwọn kókókókó tó yẹ káwa mùsùlùmí ó dìmú bákan náà kí lọ́kàn lẹ́yìn ìgbà táwẹ̀ rọ̀mọ́dọ́n tó parí a sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ̀ ń bá ní bá ètò yìí bọ̀ látìgbà tí rọ̀mọ́dọ́n fourteen forty four ti bẹ̀rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ àjọ soríire tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ látòrí zakatul fitr àáfàá ní ká lọ ọmọ gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tá a bá gbààwẹ̀ ọ̀ràn èèyàn ni fún wa ẹ́mbàsì lágbára tó jẹ́ pé oúnjẹ tí ó jẹ fún odidi ìjọ ọdún wà lọ́wọ́ ẹ̀ tó sì lé in tó léwu ọgbọ́dọ̀ fi yọ zakatul fitr torí àdìsí àfàwọ̀ abdullahi ibùnú umar kọ́lọ́kọ́ba ni kẹ́ bàbá àtọmọ tó ní pé fọ́rọ̀ dọ̀rọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam zakatul fitr min ramadan sa'an min tamurin aw sa'an min sha'ir dé parí àdìsí yẹn òjíṣẹ́ ọlọ́run ọ̀ ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ pé àní yíyọ jákà ọ̀ranyàn mà ní fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí tá a bá ti lè gbààwẹ̀ rọ̀mọ̀dọ́nà yìí o ọlọ́run o a máa yọ sọ́ọ̀rù ìtí ń jẹ́ sọ́ọ̀rù náà ní múdù mẹ́rin a máa yọ múdù mẹ́rin anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àdìsí yẹn wọ́n ń akọ àwọn tó wà prevalent àwọn oúnjẹ tó common nílẹ̀ lárúbáwá támúrù ọmọlúàbí ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà nínàlì mùsùlùmí nínú àwa tá a jẹ́ mùsùlùmí àti sàkáàtùlì sítìr tá a bá lábúrò wa kan tí ń gbọ́dọ̀ wa tóun ìbá wa á kírun kì í bá wa á ṣe mùsùlùmí a ní yọ sàkáàtùlì sítìr fún mùsùlùmí la máa ń yọ sàkáàtùlì sítìr fún àáfà aláyọ ọmọ tí ó gbààwẹ̀ àáyọ fún ọmọ tó gbààwẹ̀ àáyọ fún àáyọ fúnra wa ẹ ń bá jẹ́ pé òun lolórí ẹbí yóò yọ fáwọn tí wọ́n ń jẹun lábẹ́ rẹ̀ bàbá alápẹ̀rẹ̀ yóò yọ fún rẹ̀ yóò yọ fáwọn ìyàwó yóò yọ fáwọn ọmọ tá a bá tó láwọn míì tọ́jẹ́ pàwà là ń ké tà fún bíi bàbá bíi ìyá bíi ẹ̀gbọ́n bíi àbúrò á yọ fún wọn bọ́yọ́ ọmọ ṣẹ́ kan ọ̀dọ̀ wa lọ́wà á yọ fún eléyìí òun ìlànà ọlọ́run àti sunnah nabi wa Muhammad sallallahu alayhi wa sallam àáfàá wa Usman ọmọ àfáàn ọlọ́run kó bá ní yọ́nú sí wọn àwọn wà nínú àwọn salaf àwọn ẹni rẹ tí lọ tí wọ́n máa ń yọ fún oyún onú lẹ́ni tó fi ń dúpẹ́ fọ́lọ́hún ọba àlekè ọlá kèé ṣe dandan ni ká yọ fóyún ọnú ṣùgbọ́n bóyá nìkan náà fẹ́ fi dúpẹ́ fọ́lọ́hún pé à òun látijọ́ ìtòhún wà lápá ọdún òun náà ti á níyàwó ìyàwó òun wà ní oyún òun náà bá yọ kò sí ní tó burú ń bẹ̀ kí wá ní ikímọ̀ wà ń bí bá a ṣe ń yọ jákà èyàn sọ́dákọ́tùlì fítìrì àbí zakatùlì fítìrì yìí àáfàá wa Abdullahi ọmọ Abbas rọ̀bíyà lọ́wọ́ àníwúmọ̀ kọ́lọ́n bá ní kẹ́ bàbá àtọmọ torí fàábé làwọn méjèèjì àwọn náà tó ń ṣàlàyé wọ́n ní fàrọ̀dọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam zakat al-fitr wọ́n lànà bí ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ pé àní yíyọ jákàsẹ́ ọ̀ranyàn ni o tọ́ba wá rí bẹ́ẹ̀ malhikimatu fi tẹ̀sírí ìhà kí ni hikima tó ń bẹ́ ń bi zakatul fitr yìí àáfàá wa ibnu Abbas wọ́n wá ń sọ fún wa pé yóò máa jẹ́ túrọ̀ tá ń lè sọ ìmìmí náà lágùn ìwà rọ́fà ọlọrun ó máa lò láti fi fọ àwa aláàwẹ̀ mọ́ kúrò níbi àwọn ọrọ ọbú àwọn àṣẹsí ibú ìwà abú eléyìí tọ́tọwọ́ wa fẹ̀ tọ́tọ̀dọ̀ wa jáde nínú ààwẹ̀ tó fi jẹ́ pààwẹ̀ wa lè mọ́jà tẹ̀wọ́gbà téèyàn ó fi wá jìyà níwájú ọlọ́run ọba àlekè ọlá wà tó rúmà tá ń lè lè mọ̀ sàákì ọlọ́run ọ̀fẹ́ káwọn olòṣì kí wọ́n ó tán banújẹ́ ń jẹ́ ọdún yọ mọ jó oúnjẹ fáwọn náà tèbí wọ́n jẹ ọ́ sẹ́kù ọ̀yà yọ sàkáàtù lè fi fáwọn olùsí ẹjọ tí wọ́n ń bẹ ládùúgbò yín káwọn náà rí nǹkan sọdún o fàmọ́lì àdá akọ́bílà sọ́lá ànábì sallallahu ṣáájú ká tó lọ kírun ọdún o àdá ẹ ń bá yọ lẹ́yìn ìgbà tá a ti kírun tán fàyíyà sọ́dákọ̀ tó ń mìíràn sọ́dákọ̀ ó tàn kẹ̀sì sàárà lásán ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run kí la rí dìmú nù àdíìsì yìí akọ́rí ọgbọ́n wo ló ń bẹ ń bi yíyọ zakatul fitr nǹkan míì tá a rí dìmú ni wípé a máa ń yọ síwájú ká tó lọ ìdì ni tó bá ti ń di páwẹ́ ti ń ku bí ọjọ́ kan ọjọ́ méjì tí ó parí àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní òsì ń tó burú o àti zakatu lè fitiri wa láti bí alẹ́ Ramadan twenty eight àti lè yọ zakatu lè fitiri táàtì fún àwọn tí wọ́n gbà nínú òlu tiwa a mọ àwọn oúnjẹ tó popular tó jẹ́ prevalent foodstuffs àwọn oúnjẹ yìí káwa náà fi yọ kò sí ní tó burú ẹ fi rẹ̀ sí yọ ẹ̀yin ọlọ́ ẹ̀yin tọ́lọ́ ń bá bẹ́ẹ̀gì ọ̀la fún ẹ má lo gàárì ẹ lò rẹ̀ sí ìwọ tó o tó rí pọ́ ọ̀làgbára rẹ̀ sí ẹ lo ẹ̀wà tó dáa ẹ̀wà tí ò ní jẹ́ wo ń kòkòrò tọ́ra àfi ń wá yọ̀nú ọlọ́run ni àfi ń wá forí jẹ́ ẹ̀ṣẹ̀ ni àfi ń wá lùjàn náà ni ẹ lo ẹ̀wà tó da ẹ̀ẹ̀tàn rẹwà lò ẹ lo èlùbọ́ ọ̀sùn gidi tí wọ́n ti lọ ẹ lo èlùbọ́ ọlá fún ẹ lo gàárì ẹ ń bá pé támúrù náà lọ fẹ́ lò kọ́ wá àwọn tó pé wọ́n máa ń jẹ támúrù náà kò sí ní tó ń bẹ̀ ṣùgbọ́n àwọn oúnjẹ ìlú mas'ala asa àlè fowó yọ àbá àlè fi yọ mas'ala tọ̀ntọ̀wé ìlà ìtàwọn àfààfà láàrin ara wọn ni ó ń bẹ nínú àwọn salaf tí wọ́n dúró lórí pé ntọ́ bá jẹ́ kíímọ̀ oúnjẹ yẹn ntọ́ bá jẹ́ wọ́ọ̀sì oúnjẹ bóyá lówó àbí ní nǹkan míì a lè fi yọ ó ń bẹ nínú àwọn salaf tí wọ́n sọ bẹ́ẹ̀ tá a dìrí àwọn àṣàrò wọn ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù tí ò mú iṣu kankan dání òun ni ká fi oúnjẹ yọ ta a bá rẹni tó dúró lórí pé owó náà nìkan fi yọ á wà fún wa nímọ̀ràn pé ẹ jẹ́ kówó yìí ọ̀dọ́dọ̀ àwọn olòṣì tí wọ́n ní kọ́ máa jẹ́ tó ìmọ̀ tán lè lè mọ̀ sàákìn kí ìkímọ̀ tó ń bẹ́ ń bẹ̀ kó lè wúlò so ìyẹn ló fà tí àáfàá wa Abu Said al-Khudri ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọn láwọn máa ń yọ sàkáàtúlì fítìrì nígbà ayé ànábì àsálàm sọ án mìntọ́ àp wọ́n ní àwọn máa ń yọ múdù mẹ́rin nínú oúnjẹ òun làwọn ti máa ń yọ ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn tá a bá ti wá yọ tán a lè gbé fólòsì fúnra wa ṣùgbọ́n tá a ṣe máa ń gbé fáwọn aṣíwájú ẹ̀sìn ni pé bàbá ìmáàmù wọ́n mọ àwọn olòṣì nínú jàmọ́ wọn ò lè ṣe ètò fún wọn kò sí nǹkan tó burú táwa náà bá yọ tá a ti rẹ̀ ń tọ́jú lòṣì ká gbé fún wọn tá a bá wá rí pàdúgbò tiwa ẹ́sẹ̀ẹ̀tì làwọn gbé gbogbo wa lọ́jọ́ pé áfírẹ́gì olówó ni wá kò sí ní tó burú ká ṣe náklù zakati lisitir ẹ lè kúrò ládùúgbò tiyín kẹ́ ẹ tún wo àdúgbò míì tẹ́ ẹ rí páwọn tó ní bùkátà sí wọ́n wà ń bẹ́ẹ̀ eléyìí jẹ́ nǹkan ṣókí tá a sọ nípa zakatu lisitir kọ́lọ́njẹ́ àjọ soríire láyé àtijọ́ ògbéǹde alkiyama àáfàá lára ń tá a fẹ́ sọ òun náà ni ọ̀rọ̀ ọdún ìtúnu ààwẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tá a bá gbá ààwẹ̀ tán níjọ́ ọdún a wà á ṣe kí ni o a kóra wa lọ sí ìdí lẹ́ni tí ó lọ kírun ìdí ìtúnu ààwẹ̀ wọ́n fẹ́ ká lọ lára díẹ̀ kìí ṣe pé ìtí ọmọ pẹ́ jù náà o táwọn èèyàn ò fi láǹfààní àti yọ zakatul fitr ẹni tọ́lọ̀ ń bá ní kọ́ ra sọ tuntun kọ́ wọ aṣọ tuntun ẹ̀ lọ ẹni tí ọ̀bà rówó ra sọ tuntun mọ́ torí àìrasọsọ pé ò ní lọ ìdí o mọ orí ọlọ́run sókù a máa lọ ìdí òkú tọ́lá ẹ̀sẹ̀ rà ṣé máa lọ ìdí ni gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti lọ ọlọ́run bá ní fi ọ̀run kẹ́ wọn má torí pọ̀ ọ̀rọ̀ aṣọ tuntun aṣọ kan lọ ń wọ̀ tọ́ba jẹ́ bí àlọ́ba lọ dáadáa ọlọ́ ìdì tọ́ba jàǹkárá léèsì lọ́ba ní ọlọ́ sótìyé ọlọ́run ọgbà lẹ́sìn káwọ aṣọ tó lọ àwa tá a bá jọkùn ìṣẹ̀rí àyọ̀ǹda ká lo pẹ̀fúm ẹ̀yin obìn ẹ lo a lórí rédíò ẹ̀yin mùsùlùmí ẹ má sọ ẹ̀sẹ̀ di fashion ẹ má sọ ìjáàbù di fashion nínú àdánwò tá à ń bá yí nù lù òun ni kò dijọ́ ìdì kẹ́ ẹ wá ráwọn ọmọ obìnrin kẹ́ ẹ ráwọn ìyàwó léèlé kán máa bọ̀ wá ìdì bí ẹni tó ń lọ beauty contest kán wá mú àwọn aṣọ eléyìí tó transparent kán mú àwọn aṣọ eléyìí tí wọ́n ti làdé tán kán mú àwọn ìjáàbù eléyìí tó transparent kán wọ ìjáàbù tọ̀ntínrín tẹ́ẹ̀mọ́ òbí gbá àyà wọn ṣe rí bí ṣéèpù ara wọn ṣe rí ẹ̀yin òbí ẹ bẹ̀rù ọlọ́run ẹ rán ìjáàbù fáwọn ọmọ yín ìjáàbù tó balẹ̀ ẹ mọ̀jọ́ ọmọ yín wọ tight fitting dresses tó ti yé yálà lọ yídì ni o àbíjọ́ tí kò sí ìdì ìdì ìtúnu ààwẹ̀ rákà méjì náà ni ìmáàmù ó ṣe Allahu Akbar méje ń di rákà àkọ́kọ́ yóò ṣe márùn-ún níbi ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà náà ìmáàmù ó ṣe kútúbà gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́ kútúbà a gbọ́ kútúbà tán kálukọ́ padà lọ ilé a máa lọ ṣe ọdún gbólọ̀ Allahu akbar láti bàtà bá ti rọ́ṣù pé Ramadan parí àti wọ Shawwal á ṣe tá a fi lọ ìdì ni òun ọ̀dà bíi tiléyà tá a máa ṣe lọ di bíi ìjọ kẹta eléyìí tó jẹ́ ìwọ̀nba nǹkan díẹ̀ nínú tó yẹ kí á dì mú kọ́lọ̀ ń já jọ sórí rẹ̀ ayé ọdún òtúnu ààwẹ̀ ọdún ọlọ́run ni o ẹ má fi irun ìyapa ọlọ́run sọdún ẹ má fi aṣọ ìyapa ọlọ́run sọdún ẹ má fi ọtí ba ààwẹ̀ ẹyin jẹ́ńjẹ́ ọdún tí ọdún bá tún lọ tán ẹ má fìyà pa ọlọ́mba àwọ̀ ẹ̀yìn jẹ ẹ lọ́ọ̀dọ́ boyfriend girlfriend yín lóṣù kan ẹ má kú ẹ mọ̀ mú kú mu lóṣù kan ààrẹ ọ̀mọ̀ ṣe yìn bí rọmọdán ṣe lọ ẹ má padà síbi ẹ̀ṣẹ̀ ìyẹn lọ débi mọ́ọ̀dà àbákì àbáàdà rọmọdán àáfàá ní bá àwẹ̀ ṣe lọ ìkìlọ́kàn kò sí nǹkan tọ́kàn náà ju àlùmọ̀dáwámọ̀ àmàlì sọ̀ọ̀lẹ̀ ha ká wà persistent nínú àwọn iṣẹ́ eré tá à ń ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ tá à ń ṣe inú àwẹ̀ náà là ń ṣe káwẹ̀ ò tó dé bí rọ̀mọ́dọ́n ṣe lọ ara ń tọ́kàn ẹgbà àwẹ̀ mẹ́fà nínú oṣù ṣàwálì ara ń tọ́kàn ẹ máa gbà àwẹ̀ monday thursday ẹni tọ́lọ́ ń bá fún lágbára rẹ̀ ara ń tọ́kàn ìrun wákàtí márààrún yín ẹjọ́ ọmọ lọ déédé ara ń tọ́kàn tìlàwọ̀ àkùrà ní yín kọ́mọ́gbọ̀lùdé ara ń tọ́kàn bẹ́ẹ̀ ṣe gbọ́gbọ́ ìgbọ́kúgbọ́ tẹ́ ẹ̀ wo ìwòkuwò nú àwẹ̀ ẹ má padà síbi èbí yín lẹ́yìn bàtà àwẹ̀ lọ ara ń tọ́kàn ẹ máa ṣètọrẹ àánú ẹ láàánú àwọn èèyàn lójú bẹ́ẹ̀ ṣe ń ṣe níjọ́ tí rọ̀mọ̀dọ́ náà wà

tọ́lọ́run ọba àlékè ọlá òun ni yóò jẹ kálukú alógún a àdúpẹ́ fún ọlọ́run lórí fourteen forty four yìí ọlọ́run àbẹ̀ ọ́ nínú ọlá ńlá rẹ má ṣe rọ̀mọ̀dán ní èlé lẹ́yọkan tó kú o gbogbo ẹ̀yin mùsùlùmí a kú ọdún a kú ìyèdú o ọlọ́run ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọjẹ́ kọjẹ́ pàwọ́ bẹ̀rẹ̀ náà láàtún sọdún ọlọ́run àwa bí gbogbo àwọn àṣìṣe àmọ̀ṣe wa foríjìn wa o adúpẹ́ lọ́wọ́ àwọn tó so nígbọ̀wé ètò àlùmọ̀fìlẹ́hùn yìí adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ adúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tí ń gbé jáde àti gbogbo àwọn ọmọ ìyá wa tó ń gbóhùn wa sílẹ̀ ọlọ́run jájọ sórí ilé o ọlọ́run fourteen forty five ìjírá àwa náà ni ojú àtún pàdé o èmi lọmọ ẹ lè fẹ́ ẹ máa pè wá ẹ máa kò wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la ọmọyanílẹ̀sì Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.